ọláti masaba, motupe olúwa o wípé mo ọláti máa fọ̀rọ̀ lọ. ọpẹ́ lọ́pẹ́rẹ́ o ayé ìbá ti kẹ́rù mi sígbó. ọpẹ́ lọ́pẹ́rẹ́ ayé ìbá kẹ́rù mi dànù ọlọ́run. mo yàn jésù wípé olati masaba. ọ láti máa sábà. pé mo ní ọ láti máa fọ̀rọ̀ mo rain. old us in Galilee on the last day. I will see you in heaven. I will see you in heaven. Nothing will stop you from making heaven. That is the ultimate. We join the heaven, the host of heaven, the angels, the 20 and the four elders. We bow. We cast that. Hey! gloria, aleluya. Dupa otorunko. Aleluya. Jọ̀wọ́ o, lèmi ó máa Do not let me miss it. Hallelujah. Take away every distraction. destruction. See what mi. Orin hallelujah. You ìwọ yóò bá wọn tọ̀ nǹkan. mo sọ lẹ́ẹ̀kan sí orin hallelujah ni ìwọ yóò bá wọn tọ̀ nǹkan. Thank you, God bless you. Come on, come on. Thank you, Holy Ghost.